ayéǹnì ayéǹkì ayéǹyé. afẹ́fẹ́ ìwà ń fẹ́ lọ ń fẹ́ lọ. níbo ló ń fẹ́ lọ la ò mọ̀ o. ẹ̀dá ayé ò láròjinlẹ̀ mọ́ nínú ayé. la gbẹ́ mi lé ìwẹ̀ gánà òbíkítà sí o ẹ̀dá ayé òòró tọ́lá mọ́ àkíyèsára ni ó jẹ́ ká mọ̀ pé ìwà lọ́ba lọ́ba ara wúre ìwà lọ́ba. Bamba, bamba, bamba, un pelele, un pe kiri wa ìwà ẹ̀dá ń fà kéré ayé yìí ò lẹ́yìn kó má ògo lágbẹ́ mi lé ìwà ẹ̀dá la ò bìkítà sí o ẹ̀dá ayé òòró tọ́lá mọ́ àkíyèsára ni ó jẹ́ ká mọ̀ pé ìwà lọ́ba lọ́ba ra wúre ìwà lọ́ba. Ọ̀ṣà prefer àwọn ibi tí ò bá lérò báyìí tí ó dẹ̀ sáré omi bá ń gbọ́ olóṣó olóṣó olóṣó àwọn ló ń pè bẹ́ẹ̀. Ah, ṣé o mọ̀ ọ́ tẹ́lẹ̀ ni. wà á ti rí ìmúra wọn náà. ṣé ni àwọn ẹ jọ sí mi lọ́rùn all my bills. okay. Mm-hmm. má fi múra jọjọ eléyìí tó rìn òwò jẹ mi ò bí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹ ẹran ẹ lásán. by fruit you shall know ọmọ fi fruit wọn lẹ́jà rẹ̀ ń kálukú ló ní fruit tiẹ̀. Mm ọ̀gá ọ̀gá. ẹ̀rọ ẹ̀gán rè. òun nice now It's ti máa ń complain jù. o fẹ́ taste fruit ẹ̀lẹ́ ọ̀rẹ́ wọn ni gbójú ń bẹ̀. Pick olè. Well, nice. Are you sure? What are pepper? Mm. like it wá wá wá wá fìdí ṣe àbàṣà ń bèèyàn jẹ́ kó tó mọ̀ fún wa. ọlá ìkẹ́ ó sì lè jù ó bẹ̀rẹ̀ nìyẹn. ọ̀dọ́ máa ah, bínú pé mo disturb ẹ. Ah. actually mo ti wà bẹ́ẹ̀ yẹn for quite a while and um, mo notice pé àtàlà àwọn ọmọ dáadáa tọ́jọ́ kọ́ yìí <laughs> anyway um, dáyà lórúkọ mi. You know. 대해봤노서 Tami lorúkọ mi. Ó Tami ṣé Tami lọ́rẹ́ olúwa àbí Tami lọ́rẹ́ àbí Adé Tami lọ́rẹ́ oyin Tami. Just Tami, please. Okay. Um, <sighs> don't be too aggressive, you know. I'm just a friend. Mo kàn fẹ́ kájọjọ́ rẹ̀ náà ni, do you understand? Like, um, kàmọ́ra, wàá dọ̀dọ̀ àjùbáyé lọ. Uh-huh. So, can I have your contact? No. Okay, no problem. i Um, Shimbali, for anything. Okay. Alright. Say no. Please do call. Please. Thank you. I'll be waiting for your call, okay? Actually, I have something important to discuss with you. Okay, fellas. Hey, nice to meet you. Bye. I'm ready. Oh. Jimmy, so fine. Kí ló sọ, kí ló sọ. Èèyàn King George, èèyàn by appearance. I'm eh? yẹn sàn nù mọ̀ náà, ó sàn lè mọ tó wà. Akẹ́kọ̀ọ́ lè wá ṣe fàájì bí nù. ìwà um, Tamara, I know you said um, you don't have much time for me. I want you to do something for me, please. I want you to pay attention. Monid, contract wife. I need somebody that can pretend to be my wife. I'm a shibeo. lójú gbogbo aráyé wọn á but deep down within us a mọ̀ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. listen má get me wrong kò ní sí ìbálòpọ̀ lọ́kọ lára láàrin mi àti ẹ̀ and lẹ́yìn ọdún kan but we can file for divorce and um, oníkálukú alẹ́ lọ́tọ̀ọ̀tẹ̀ on the grounds of no intimacy and after a year well, can now go on our separate ways on the grounds of no intimacy. Don't worry about the divorce thing. I'll take care of the divorce and all that. I'll get the lawyer. I'll get everything you need to get the divorce. <laughs> Enisu, um, tí ọ̀rọ̀ yín bá yé mi, nǹkan tẹ́ of tọ́ láti sọ fún mi ni pé ẹ ní ìdíyàwó fún ọdún after which you will go your separate ways. Yes. But why? Why do you need a pretense wife? I mean, a Dawamokuri, you're good looking, and you're comfortable. So why do you need a contrast wife, especially to a girl you hardly know? Why? Um, well, let's just say I have my reasons. And mind you, I'm not bringing this on the table for free. I'll pay you or whosoever you're recommending for me Handsomely. What do you mean by handsomely? Five million naira. Quarter wá Mama, síbẹ̀. Màmá tún máa monthly allowance. Familore, will you please sit down? Kilode ló dé tó ń fi gbogbo ẹsẹ̀ túnú ilé fún mi? What's your problem? Kilode ló Can you imagine? Hmm. Me, a contract wife, to someone I barely know. Kò possible now. Lie lie. I mean, answer me. who does that? Who? Apparently the guy. She Ṣebí fọ́dún kan péré ni. Ọdún kan péré ni. Mm-hmm. So? Auntie me and so? Tamilore, kò sí nǹkan tó burú ńbẹ̀. Yeah. Ṣé bí bọ̀bọ̀ yìí ní pé kò kọ̀ wá sign certificate lásán ni? And kò máa gbélé òun fún ọdún kan. And the guy said he's not gonna touch you. Moreover, only you are free to live your life. Bó bá ṣe wọ̀n ẹ́. So tell me, what's your problem? Hey, Tamilore, have you forgotten there is money involved? Five million naira cash! Ni bàbá yìí máa fún you have a mother. Ó ní ìyá And again, hey, Anu ẹ̀ shemi. ṣe mí. Èmi tó ọmọ kẹ́mi mo bí ṣìkẹ́mi ọkọ mi dẹ̀ ti kú mi ò ní agbára kankan láti lè fi ràn ẹ́ lọ́wọ́ so we need help. so please àǹtí mi ẹ wo gbogbo kan tẹ sọ ló yé mi àmọ́ contract wa kò sí nǹkan kan bẹ́ẹ̀ ah, kò sí nǹkan kan bẹ́ẹ̀ my darling. tí wò bá dẹ̀ ti ṣerun ẹ̀ báyìí. ojú tútù ọ̀rọ̀ nínú ẹ̀dá ayé ni mo bẹ̀rù jù ọ́. ẹ̀dá ayé ni mo bẹ̀rù jù ọ́ mo bẹ̀rù fáyé o. la gbẹ́ mi lé ìwà ẹ̀dá la òbí kíta sí tọ́lá mọ́. Uh, <clears throat> um, Motibo. Okay. I have decided to accept your proposal. But I have some conditions. Okay. Can you? One, no publicity. Two. You um, Yàtọ̀ sí àwọn tí ó necessary láti mọ̀, a ní láti jẹ́ kí àwọn kì í ṣe gbogbo èèyàn tó mọ̀ wá, I mean, la ní láti jẹ́ kó mọ̀ pa Three. Keep your hands to yourself. I said everything. Um. Okay, it's all right. <laughs> Actually, me not come pull legs and you know. Um. See about Try as much as possible to pretend that we we are truly in love so permit me to do some cuddling, some little little touches and all that. You know what I'm saying? But Tabatilunde, we go back to the contract. Fine. As long as you know that we're just playing. It is not for real. It's okay. So deal. Deal. And um let me take out for lunch to celebrate that. It's not necessary. Oh, unnecessary. I can celebrate deal, no. Okay.

Yes. Do you know her? Yes. Do you know her name? Her mm-hmm. name is Tiara. And um, we made a video. See? <laughs> so, what do I give you for lunch? Indomie. Ooh. You ate indomie in the morning and you want indomie now. I love rice and chicken. Ah! My daughter has killed. How are you, Tamilore? I can see you're so distracted. Well, you're looking at the latest Mrs. Badmoss in town. Oh, that's good news. <laughs> Eh, kí ló wá Ah, abo Àbówó yẹn ti wà káùntẹ̀ ni. Àǹtí mi owo owó kọ́ lélẹ́yìí. yes owó owó kọ́ lélẹ́yìí i mean what is some five millionaire? naira yẹn sí account mi but you looking at a very sad lady inú mi ò dùn. Tamilore you only need to take things easy and go with the flow okay. flow. Mm. Mom, see me, She's inside. ẹ kì í yọjú sí wọn tó èmi ní pẹ́ mú bọ̀ ṣé kẹ́mi má bínú má ìbùn kò fóònù how are you i'm sure let me cook you noodles before i leave. Hmm? so we are now millionaire. oh please excuse me. ah that's a lot five million naira <laughs> we are now millionaires oh my. Mm I ni me. I ayen key. I ilẹ̀ you. so lẹ́nu rẹ̀ níbo free. oh yeah oh so. Um, ilé mi ló dé a understand ara wa gan-an ṣe yẹ sitting room rẹ tó bá ti lọ báyìí sí wọn àrí staircase kan bẹ́ẹ̀ tó bá gùn lókè yàrá àkọ́kọ́ lápá hmm? that's the first room to the right that's a master bedroom ó máa kó yàrá mẹ́ta lókè ètò bá wà ní àwọn yàrá yẹn lè wọ̀ kó sàn kó kẹ́rù ẹ̀ sí òun problem mind you ṣòro yàrá tó wà ń sàlẹ̀ ibẹ̀ ni ọmọ ọ̀dọ̀ mi ń sùn so kitchen ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. The kitchen is downstairs and everything so because of comfort. Thank you. Alright, o ṣe lọ. Tó bá lè fẹ́ mú kọ́kọ́ ní bá kékeré kan bẹ́ẹ̀. Ayé mi ayéǹkì ayéǹlé. afẹ́fẹ́ ni mo rí wẹ́rẹ́ yìí. ṣé kẹ́mi. Thank you. How are you? I'm fine. Mm, I can see you are studying. That's good. <laughs> Pẹ̀lú ọkọ mi. Yes, ma. Báwo ni school? Fine. I'm ọ̀rẹ́ ńkọ́? Gbogbo wọn náà wà. <laughs> yes ma. ó ga ọ. eléyìí tá a wá rí yín mọ̀ pé mi kọ́ ló wá wo àǹtí ẹ̀ ló wá wá. Mami. bẹ́ẹ̀ lẹ́jọ́ ẹ ni. kẹ́dẹ̀ máa wẹ̀ yín gangan ni mo wá kí èmi àtàǹtí mi ti sọ̀rọ̀ lórí fóònù. ẹ fẹ́ manage ah, ah. provisions kékeré ah, èmi nìkan tán ó ṣe ọkọ mi ọlọ́run á bá mi máa pèsè fún ẹ. àmín. ọwọ́ ò ní kàn sálẹ̀ àpò. àmín. ojú ò ní tiẹ̀ láwùjọ jẹ. àmín. ò ní táwọ́ náà. àmín. ò ní kàkà sí i. àmín. wo níbi tí àwọn ọ̀rẹ́ ẹ bá ti ń yọwọ́ ò ní káwọ́ sínú àpò báyìí. àmín. ìwọ náà báyìí lókè lókè lókè mọ́sí ṣètò ikọ̀ kékeré lè ṣe ṣàdúrà dúrà ẹ̀ fún mi. eléyìí ló pè ń kékeré. Ah, ah. Hmm ẹ wo oúnjẹ ọmọ ni ẹ dàda sáàbẹ̀ so ẹ ní láti ṣe máa dúpẹ́ lọ́wọ́ mi. àkójọ kékeré o. ilé ìtawà jẹ bread ṣé kí n wọ kíchìn lọ kí lọ bá yín dáná kí n tó máa lọ àbí kí lẹ fi. iná àǹtí ẹ̀ ti bá mi dáná sí kíchìn kó tó lọ tàmí lọ́rẹ̀ ṣé o ti ṣègbéyàwó ni bí kì í ṣe ring ni mo rí o lè sọ̀rọ̀ ni. wọ́n ń bi ilé rẹ̀ kò rọrùn sọ ọ̀rọ̀ ti dìrò ó ti dìrò. tààrí. What's up? Mm, Fine. Mo gbúrò mọ́tò mo ṣe decide láti wá pé kí give ọkọ mi ní one welcome. Uh, Miss are you saying to the people who pé to mi wọlé the ṣe ń bọ̀ Of course, ọkọ mi ti ṣe lọ látàárọ̀ náà ṣé mi welcome ẹ̀yìn Let's go in. Ibi tí ń pè mí. Ayé yìí lè. Kò máa tó mú gbọ́ tí màdà fẹ́ jáde bá pack lunch kó lè gbé dání wọn kò kò kì í jẹun. <laughs> bẹ́ẹ̀ ma ẹ sọ. tó bá ti ṣe tó ń bẹ̀rẹ̀ ma ó dàbí ipò tí o máa why not drop that school. kò sáré bá mi bá ṣe mo kàn ní kí tẹ́ni lọ lunch gẹ̀ lọ́ọ̀jì fún Tani jẹ́ ká lọ pọ̀ pọ̀. ká má máa tún ra wá ohun tó ń bẹ lẹ́yìn ọba ọjọ́ òjẹ́ lọ. ẹyọ ọkùnrin mi bá yín lọ́rọ̀ àwọn gangan ni mo bá lọ́rọ̀ bẹ́ẹ̀ ni torí bí mo ìwà ẹ̀ èmi fẹ́ kẹ́ rí mi gẹ́gẹ́ bí ìyàwó I want you to see me like your sister especially like a twin sister. Yes, I want us to be doing things together. To be just money or anything. The girl based on power they are always doing things together. Office, mm-hmm. and novel handouts me. Everything. So mo ife can handle my shit tiwa ni. John tó rọrùn mo fẹ́ fọlọ́run bá bẹ̀ ẹ́. Sórí ẹ̀rọ mi tó wo mi ò fi ṣeré o. Ah. Ẹ handout ẹ ṣe gbá yẹn Read meaning, ń read me, ibòmíì brain Oh. Ah, kí ló ṣe. tó bá wù wọn a lè lọ club. Eh, mhm. ẹ tiẹ̀ wo inú mi tiẹ̀ dùn ní pé mo tiẹ̀ máa rẹ́ni bá ṣeré tá a máa máa jáde. àtijọ́ ìlà ti sọ fún wọn kú kọ́ mú yàwó wálé a ti dúpẹ́ pé wọ́n padà gbọ́ tiwa <laughs> èmi ló ń dédé. ẹ wo mọ̀ pé ẹṣin iwájú báyìí ni tẹ̀yìn ń wò sáré ẹ̀hún tó ń pìlẹ̀ jẹ́ ọmọ ìyá nìyẹn tèmi ò bá ti dá gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n òun náà lè dádé mm-hmm. so èmi ti ṣe tèmi nìyẹn àti bọ́yìn sà ó tiẹ̀ dá ó tiẹ̀ fáìn lọ́wọ́ oh, padà fẹ́. sorry olùdíwọ̀ fún wa rẹ̀ mọ́ wa romantic àtọ̀ òkọ́ títà mi lọ́rẹ̀ ṣe fún òwe ìjókòó ìgbàgìyà wa mélòó mélòó. mélòó mélòó wèrè òní bí báyìí kó bẹ̀rẹ̀ wọ́n mi sóbi mi sóbi mi lọ. ọkùnrin ṣe yí ẹni tó wú. tó ló ló wọ àmì ẹgbẹ́ yẹn máa ń lò lọ. Mm-hmm. ṣé o máa ń ṣe àrùn ah, sí nǹkan tí èmi fẹ́ kó jẹ́ kó paramọ́ mi pé materials tó bá fẹ́ lò jẹ́ kó jẹ́ àwọn material tó wà quality jọ̀nù sànà jẹ́ kí iṣẹ́ yẹn jẹ́ kó fast má fi delay and i'm double sure pé by the time tó bá ṣe very good job fún wa èmi gan alẹ́ ní láti fẹ́ gbogbo ẹ̀ gbọ́ ọ̀ bọ́ ẹ̀ ní ká máa gbé iṣẹ́ yẹn fún jọ̀nù sànà i trust you i know. well um, gbogbo ọ̀pọ̀tẹ̀ sọ yé mi ẹ má worry i will do a fantastic job for you. Oh, trust me now. Ah, no problem um, so ṣé kí wọ́n fún ẹ lásán. ẹ wo ẹ̀gbọ́n mi ní ìdásùn ó ti wá ókè. ọtí ń kọ́. àtẹlẹ àná wọn ni mo ti mo ti. are you serious course. Ah, ọjọ́ ah, eh, ìrìn eh, tó yẹ ọjọ́ ìmùtí o ọ̀nà fún ọ̀rọ̀ ṣá ìdá bẹ́ẹ̀ tó lè jẹ pẹ́ súpù bí wàá dẹ̀ láìkẹ́. ọ̀yá. babes ẹ wo tí ọ̀rẹ́ méjì mẹ́ta bá bára wọn tí wọ́n dẹ̀ lè bára wọn sọ tọrọ it's a big problem. Tẹ́milọ́rẹ́ ó ní láti bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ náà bá bèbí sọ̀rọ̀ àwọn òwà pálapàla tó ń wù yìí ẹ ti sọ. nípa ọ̀rọ̀ relationship because kò yé mi mọ́. kí ni mo tún ṣe. ìwọ lè béèrè pé kí ni wọ́n ṣe. no na ọdẹ ń sọ pé kí ló ṣe kí ló ṣe ah, ah, ìbẹ̀rẹ̀ ọdún ọ̀tọ̀ lẹ́ni tó ń fẹ́ àárín ọdún o tún ti fòsọ ẹlòmíì ìparí ọdún ló ń lọ yìí ẹlòmíì mà ló tún fẹ́ ìyẹn òwà tó kọ́ sọ̀rọ̀ ní kí ló ṣe. wo wo wo ọ̀rọ̀ ọkùnrin ò máa rí bẹ́ẹ̀ ṣe ń gbé yẹn game ni gbogbo àwọn ọkùnrin yìí ń play tó bá dẹ̀ play candy crush lẹ́nu wàá tún play temple run lọ́la tó bá dẹ̀ tuntun wàá tún play snake àbí ẹni wọn tó bá ti fẹ́ game ni gbogbo àwọn ọkùnrin bá wa play àwọn tó bá dẹ̀ ṣe ń play làwọn náà ṣe máa máa play wọ́kùnrin ò ṣe é gbẹ́kẹ̀lé báyẹn o. Ah. ṣé wo mọ̀ pé àwọn game kan wà téèyàn máa ń play o máa win imi o máa lose eléyìí tó dẹ̀ máa lose yẹn o máa dùn ẹ́. Mm. agbára ẹ̀ ló ń dà lọ́wọ́ ẹ̀ <laughs> wo ṣé o rẹ̀ pé tó ní kò ti rí o ti jẹ́ size kóló kò lè ṣe kíní ojú ẹ̀ ní abẹ́ òun. ní kẹ́ẹ́fílẹ̀ ṣó fẹ́ bọ̀ ọ̀tẹ̀ máa sọ ó wà lára ẹ̀ ó wà lára ẹ̀ ẹjọ́ torí ọlọ́ọ̀ ta ẹ̀ńtà bá ń dúró ẹ̀ńtà ń dúró de tí ò bá dé ṣe bá dé máa lọ àbí ṣé ká máa lọ ni. ṣé a lè lọ sí ibi. èyí tó máa fi lọ yẹn a lè fi ká lè à bèbí ìyá ọmọ kó yẹ ká. Ah, ẹ wo ti tó ẹjẹ ká máa lọ. òbáyàn sọ́ọ̀kù Good afternoon, ladies. Hi, good afternoon. Um, ẹ jọ̀ọ́ ẹ má bínú like ìgbà tí mo ti ń wọlé bíbá ilé yẹn mo ti Really, níbí báyìí um, most especially this sister um, auntie. uh, hello ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ ti ríyàn kankan tó sọ fún yín pé ẹ rẹwà gan. àwọn ẹranko ni mo máa ń rí tán máa ń sọ fún mi pé mo fáìn mi kí ríyàn. Um, mm, okay um, um, um, ṣé mo lè rí just. hello please excuse me i don't have that time. <coughs> uncle ṣe ti gbọ́ olówó ní interest ẹ ṣé o. okay sorry um, ẹ má bínú. Tamilore what's your problem? Can you, kí ni ìṣòro Can you ló ṣe pé these days táwọn guys bá you snap at every one of them what's your problem? Ah, ah, Joking, kí ni mo ṣe èèyàn wá bá mi mo mi interest ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ ni kí ni mo ti ṣe I said I'm off men for now. Oh really? You are off men. She's on men. Kí ni ìṣòro ẹ̀yin babes yìí? Owó nìkan la padà sí o ẹ̀dá ayé òòró tọ́lá mọ́ àkíyèsára ni ó jẹ́ ká mọ̀ pé ìwà lọ́ba lọ́ba ra wúre ìwà lọ́ba. mo tẹ́ ọmọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ṣé o láago ni o mọ táìmù o ti bẹ̀rẹ̀ sí cheat on àbí. Why are you shouting at me? Uh, can't I go out and come back at, at the time I like? Who ò tiẹ̀ wà responsible My do ń bọ̀ ní táàmì. tí Hey. Hey. gbàjú fún ẹ tí n bá gba you're beginning to sound like a real husband. Ah, ah okay if you were so concerned kí ló dé tí wò lè pe fóònù mi àbí mi ní fóònù ọ. bí a kò wojú àwọn ẹ bí Could kò miss calls tó wà lórí fóònù missed calls. Two? All from you. I'm sorry. I just went to the movies. Láti mọ̀ pé fẹ́ lọ movies wà kó tó jẹ́ kí n mọ movement ẹ̀. Sorry, got carried away. Next time, tá a fẹ́ lọ bẹ́ẹ̀ jẹ́ kí n máa mọ̀. Mi báyìí ló wà ó, mi báyìí ló ń lọ ó. Ọmọ wa o mi bayii lo n láti dé tí wọ́n ti bá yín nílé nínú wọn òtútù he was so restless and worried. Hmm. yes. okay àbò má bínú pé mo dáwọ́ dúró lọ́sùn sí pẹ̀lẹ́. Hmm? mí lọ́rẹ̀ mò ń béèrè pé ta ni ọkọ ẹ̀ ọ ò sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ o mo fẹ́ mọ ìdí pàtàkì tí mi fi mọ́kọ ẹ̀ di èní tẹ́ ẹ tún ṣe ìgbéyàwó lẹ́yìn mi. ó dẹ̀ gbọ́dọ̀ sọ fún mi nísìnyí. mọ́mí orí ọ̀rọ̀ iná lẹ ṣì wà mo ti sọ fún yín àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wa ni torí ẹ̀ ni àti pé ó ní láti tètè travel torí ẹ̀ la ṣe sáré ṣe tásìkò bá tó ẹ máa meet ẹ very soon. ẹ gbà mí wọ́n ti gba Friday lọ́wọ́ ọmọ mi wọ́n ti gbé Saturday gan ẹ lọ́wọ́ èmi ló ń sọ fún wípé ẹ ó fẹ́ travel ó fẹ́ ṣe kíkọ́ ṣé wọ́n mọ̀ èyí ṣé ó ṣọ̀pọ̀ wọ́n ọ̀kẹ́ ṣá. very soon very soon àbí. yes ma. Eh, ah, very soon yẹn náà bá wa bì. àmín. lójú ẹ̀ lèmi ló tún ṣàmì ó tún ṣàmì ó fẹ́ dà pé ìyá ẹ̀ ó fẹ́ pé nìkan nìyá ó fẹ́ pé ìyá ẹ̀ kọ̀ọ̀kọ̀ kò rí ẹ tọ́ ṣé mi ni mò ń sọ̀rọ̀ tó ń dá mi lóhùn padà bí. taniyan ah, mo bọ̀ jàre kílódé. Ah. ṣé máa fò. sí níbẹ̀ onígbà tó ń ọ̀tẹ̀dà ìbàlẹ̀ méjèèjì wà bí. Ah, lẹ́ni um, má bínú um, mo ti ń tọ́ láti pẹ̀ tẹ́lẹ̀ tí o lọ ẹja wọlé ká sọ̀rọ̀. no no no no so ẹ wo gbogbo ọtí ń ṣe yẹn kó pa mi ṣé ti yẹ i want my complete money complete owó mi gbọ́dọ̀ wọnú ó gbọ́dọ̀ wọnú account mi before next week else ẹ máa kábàámọ̀ ẹ. kí ló ṣe é tó ń sọ̀rọ̀ báyìí orí mi lórí ìdúró ni tóun bá tiẹ̀ ṣe bá ṣe ṣẹ́ni ti fún ẹ wàá dé wàá bá mi wàá explain fún mi màá parẹ́ fún yín. ẹ ẹ̀gbọ́n ẹ jọ jọ ẹ̀gbọ́n ẹ má ẹ má wàásù fún mi ẹ má wàásù fún mi rárá bàtà wà lójú nǹkan. ṣé kí n máa fọ fẹ́ǹsì ni kò ó ṣe pé ẹjọ́ ń run company together ni èmi bá company yìí ṣe business gbogbo sísá sókè sódò mi so seventy thirty lérò pé ó tọ́ sí mi àbí ẹ ẹ̀yin àgbàyà méjì yìí. ẹ wò ẹ tí ì rí kankan tí ẹ bá sanwó. Dénjé ṣé ó jọ̀rọ̀ yìí lọ ni. ayé ń mi ayé ń kì ayé ń lé afẹ́fẹ́ ìwà ń fẹ́ lọ òun fẹ́ lọ. níbo ló ń fẹ́ lọ la ò mọ̀ o. ẹ̀dá ayé ò láròjinlẹ̀ mọ́ nínú ayé. ẹ̀dá ayé ò láròjinlẹ̀ mọ́ nínú ayé o. Hmm. má gbòbí jẹ́ má ròde mú tààrà ní là ń kìlọ̀ fún don't do that. Oh, this guy is so romantic, so so romantic. Oh. this is getting interesting. I'm gonna drink, I'm gonna. <laughs> I'm okay. Thank you. Oh, bitch, you call me, oh, bitch. oh, bitch, you call me, oh, bitch. you call me, oh, bitch. Oh, bitch, you call me, oh, bitch. You call me, oh, bitch. DJ, bless the rewind. for how long ló fẹ́ máa fi ignore mi nulẹ̀ tó fi máa pretend bí pé ọkàn ṣe láàrin I a kì í ṣọmọdé mọ́ adult ni wa so let's just sit down like two adults and talk about it. talk about what? that I trusted you and you betrayed me you told me you would never touch me yet you did. okay fine um, jẹ́ ká gbà pé o ti ṣẹlẹ̀ o ṣẹlẹ̀ náà nìyẹn let's enjoy it. Enjoy what? Enjoy me at my expense? God, I trusted you. Fine. Tawani kafa lọ fàbọ̀ náà, ìyàwó mi náà ló ṣì jẹ́. at least for the next one year. So, ọdún kan yẹn ṣe kéré ẹ̀ jẹ́ kọ́dún yẹn kan pé kó tó ṣe lábẹ́ ṣe náà. Àbí ìyàwó mi ṣì ní. Ah, àbí ṣé ibi tí mo ti rí ẹyẹn ṣé kìnìún wà ni mi ìlànà pé virgin yẹn náà àbí ṣe bàbá mi fẹ́ràn pé virgin yẹn oh. tí mo ti pàdé òun ṣe bí táwọn virgin máa wà sọ mi ìlànà pé virgin yẹn i'm sorry about that pé bí i first time ẹ rough àbí nǹkan kan. hey i was never a club girl hmm? yes the day you saw me i actually went with my friend Nike to celebrate her birthday. I had no choice than to join my friend in celebrating with her. It was your fault for jumping into conclusion ó wẹ̀ ló jump into conclusion. kíni kíni yóò kí n ṣe club rẹ èdè lè tó wá gbà láti ṣe contract wedding pẹ̀lú mi tó mọ̀ mèrè tó tọ́ stranger yẹn gá ọ̀rẹ́ ìṣe bẹ́ẹ̀ dé ìjọ yẹn náà ni. I did it for my mother my small God. báwo ló ti ṣe ń ṣe yín I know you've been on the sick bed for a while now ìgbà díẹ̀ náà ni torí ẹ̀ lèmi náà ṣe é sá sókè sá sódò láti wá solution sí and the solution is nearby now it's so close ẹ wo mo fi ń dá yín lójú oṣù yìí náà ni kò ní yẹ operation yẹn a máa ṣe ẹ jọ ẹ try láti wá strong for me. Just do it for me. You're still young. I don't want to lose my mother. Nyecho. Nyecho. Oh no, they shall ṣé kí tí lọ bá yín dáná bóyá tún máa lè you don't just want to take anything. It's a fẹ́ jẹ yẹn náà má you need to be strong for me. ẹjọ́ ọmọdé tì mí ní ọ ẹjọ́. Ah, I'm sorry. I'm sorry. Papino, sit down. Papino, I'm sorry. Mi ò kò bó ṣe rí Um, please don't go. Stay with me. Auntie Tamilore. Good afternoon, Shikemi. How are you today? I'm fine. Um, Shikemi, you go inside now. Go and check what Grandma is doing, okay? And don't come back until I call you. Okay, Mommy. Tamilore. Kí ló kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ what's your problem. àǹtí mi tèmi ti bá mi àǹtí mi tèmi ti bá mi. Ah! kí ni nǹkan tó ṣẹlẹ̀. àǹtí mi èmi àti Dayọ̀ sọ̀rọ̀. Ah! àǹtí mi èmi àti Dayọ̀. ẹ̀yin kí ló ṣe Dayọ̀? Ah, I need sex. I mean, we had fun. so ìgbà tẹ ní sex nǹkan <laughs> is Dayọ̀ not your husband? yeah. Oh, are you not always telling me pé ẹni tó bá fẹ́ fẹ́ òun ló máa disfly? So, don't tell me! But me, you know this is not a real Then you marriage. make it a real one. Make it a real marriage. What's your problem? Kí lẹ́yìn tó ń pọ́jẹ́ Bẹ̀lákísà? Tó ń ṣe bí ẹni wípé ayé ti fẹ́ parẹ́ lórí nǹkan tẹ́ ṣe. Kí big deal? You tell me what's the big deal on what you did? Wọ́n ṣe èyí àti dáyẹ̀ o, ẹ wá ní sex o. Eh, kò sáwọ́ kan láwọ̀ ẹ̀pà, kò sí nǹkan tó fi ń ṣèyàn ìyẹn ló ṣe wá ń ṣe tó ń pọn tó tó ń pọn kiri tó ń ṣe pé àti dayẹ ti kíkiní kan kiri kan kọ́nà tẹ̀ tí wàá lọ bá wa ṣe ni kó já sóyún. èmi ṣì ń jáde mo kàn ní kí n sáré mú ṣìkẹ́mi wá sílé ni cause kò ní lè bá mi lọ síbi tí mò ń lọ. and again kí n tó padà dé kó ti ṣarajọ kó kúrò nínú gbogbo rádaràda tó ń ṣe yìí lórí pé ṣe kinní kan kó ṣàárọ̀ ẹjọ́ kó ṣe bí sisi kọ́nà tẹ̀ tí wàá lọ bá wa ṣe kó lọ já síbejì àǹtí mi ah, mi ò pa àbúrò mọ́ sí mi lélẹ̀ àǹtí mi ṣe ẹ̀yìn jẹun yẹn. Ah, ah. mo enjoy ẹ̀ bàjẹ́ <laughs> kódà ìṣàngán ló fún mi orí kò fún òyì jẹ. favourite mi lẹ́yìn. ìṣàn tó lọ rà wíwá dùn. àbí o ó yẹ kí màdìá náà tètè dé láìpẹ́. Eh, bọ̀ wá wà àbúrò mi. Oh wà lọ́wọ́ ọ̀bọ ah this place is beautiful. Happy. yeah thank you. ìwọ gan ti yàtọ̀ ẹ̀kẹ́ ìgbọ́n ṣe dán-dán gbogbo ẹ̀. <laughs> oh. hello. Mm. Hello. <laughs> um, àǹtí mi <clears throat> Dayọ̀ àǹtí mi tí mo sọ̀rọ̀ fún ẹ nìyẹn àǹtí lérè. ooo oh, ẹ̀ra. <laughs> Ah, àǹtí lérè Dayọ̀. èmi gan tẹ̀ ti rí bẹ́ẹ̀ tó ṣe wọlé tó rọra pẹ́ẹ̀kẹ́ yẹn mo ti àwọn nìyẹn. Ah, in fact, uh, inú mi dùn láti mọ ilé ni uh, torí ó ti sọ nǹkan tó pọ̀ nípa yín. Positives or negatives? Oh, uh, the positive. <laughs> àǹtí mi ẹ fọ́ ni ṣé ẹ̀yin náà kò máa sọ negative nípa yẹn. Ah, a lè sọ o. Uh, it's nice meeting you today. same here same here. Um, ṣé kò pẹ́ dẹ́dẹ́. kò pẹ́ náà tí mo dé. Ah, all right all right. àwọn mo ṣe jẹun tán ni. Oh, uh, <laughs> that's good mo jẹ́rìí ẹ̀ fún yẹn náà mm. um, ẹ jẹ́ má bínú um, mo ṣe ń wọlé as you can see mo láti freshen up and all that mo padà jọ yín okay okay. All right, babe. Huh? Um, right. Okay. <laughs> Yeah. àǹtí mi ẹ̀dẹ̀ wò báyìí bọ̀bọ̀ yìí fáìn. èmi ò fáìn. Ah. ọmọkọ́mọkùnrin kó kó síngbọnlẹ̀ ó tún wá ọ̀rá pupa fẹ́rẹ́fẹ́ ah! bọ̀bọ̀ yìí fáìn kí ló wá dé tó sọ pé ó ṣe ṣé kò kí n fún ẹ lówó ni. Auntie, mi sure. in fact it gives me more than I need. Ah, kí ló wá sọ bọ́bọ́ oh, oh, oh, oh, oh, rí oh, owó oh, oh, oh, oh. la gbẹ́ mi lé ìwà ẹ̀dá la ò bìkítà sí o ẹ̀dá ayé òòró tọ́lá mọ́ àkíyèsára ni ó jẹ́ ká mọ̀ pé ìwà lọ́ba lọ́ba wa lọ́ba. Mm-hmm. Ayé yìí ò lẹ́yìn. Lọ sọ́dọ̀ dọ́kítà. Inú ìdílé àgbẹ̀ ìfẹ́ nínú àwọn ọ̀dà. Ó dẹ̀ sọ pé mo ti lóyún. Seven weeks, in fact. Anna, listen. Timba gets it right. You just said you're pregnant and it's um, six, seven weeks? I think that was what I said. Yes. Six, seven weeks? Okay, okay, seven weeks, seven weeks, seven weeks. For two months, maybe I carry my baby. Yes. <laughs> no, no, no, no. See, don't let us get carried away here. Mi gbàgbé agreement wa. Yes. So ọdún kan bá ti pé. Which is in few months time. I'm going to live your life. So kò máa wò pé mo fẹ́ fóyún kọ̀ díẹ̀ mọ́lẹ̀ or something. Okay. But that was then and this is now. No way. Uh, kí wọ́n fẹ́ kí ló fẹ́ mọ́. àwọn ọ̀dà ní gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ lórí ẹlẹ́sìn kan. wọ́n kọ́. ah èmi just water omi ti wà á kí for mi. just water. bọ̀ wáyé lẹ́mi jìjì báyìí lẹ́mi ìwọ Only just water Only good òun ní goodberg wáyé abeg ah, jẹ́ mẹ́fà wọ́n fún wa lẹ́nu ẹ̀sìn kàwé mm. eh, ìfọ̀n jíjà rẹ̀. oh um, attorney kí ló ṣẹlẹ̀ ní ẹja sísan. ti olómìdé tí yẹn torí pé we are expecting our baby she's pregnant. so no wine for me no alcohol. Dayo oyún Tamilore wait o sọ fún mi na why how come báwo lè báwo lè ṣe sorry ìgbà wo lóyún. ìfàyà àwa náà ṣe mọ̀ ni gbogbo ẹ̀ náà ti ju àbí oṣù méjì lọ ìyá ni kó má máa kọ́ ọ̀fọ̀ náà. congratulations congratulations Dayo <laughs> ẹ ṣe sá. alágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó ṣe tiwa náà àṣetìyín náà mo dẹ̀ ṣọ́ọ̀pù máa tó máa ṣe tìyín gan dọ́bù ni èyí tó dáa lọ́ọ́ máa ṣe. àmín mo ṣì dáa yìí. so um, báyìí sí ẹ mo ti lọ rábí. púpọ̀ ẹ̀gbọ́n eré kan tí mo ṣe sọ ni pé ìfẹ́ ká máa pẹ́ ta ṣe ìfẹ́ ká pẹ́ ta too much so tó má ti um, yá wọ́n ń pẹ́ bí o. ó máa ń pẹ́ ọmọ ṣẹlẹ̀ jẹ́ kí n lọ. ṣáàsùn àti ẹja ìlànà lọ́wọ́ ìgbà Ah, ti. ta ni yẹn. ẹ chicken ti fún ah. Ah. ah. kí ló dé gate man ta ló ṣílẹ̀kùn fàájà tó ń gbó àbí kí ni gbogbo nọ́sẹ̀nsì. madam ajá fún yín o mo mọ abitaja ti jẹ́ wa o tó kọ̀ wá ń pariwo náà gbà kí ló dé. lórí burúkú wo àtàwọn ọ̀ràn ẹ̀ lajá ó dà pọ̀ lórí burúkú ni gbogbo ẹnu ilé yàrá ọkùn eh? kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀kàn débi ìbàjẹ́ tẹ̀kàn pariwo ẹ̀yin mo pé ẹ́sídẹ̀ǹsì èèyàn kan lẹ́wà ni. ó yàwó dayọ̀ mhm. sọ fún ọkọ ẹ mm. kó san owó mi sínú àkáǹtì mi àìjẹ́ bẹ́ẹ̀ máa fi mú ẹ̀fọ́ fèrè ẹ̀yin èèyàn rádaràda yìí ó jẹ́ kí n sọ fún ẹ ìparapọ̀ mi ò ní da ọ tí o bá fi lè sọ mi sínú àkáǹtì mi ìparapọ̀ mi ò ní da. talele oko. Hey. <laughs> ìwọ padà lọ sí post eh. and by the way ṣé wọn kò stupid gan ṣá. no no no you are a fool because tó bá kí í ṣe ọ̀dẹ̀ ni ò ní sí gate fún nuisance kan èèyàn kàn pariwo ọkàn sílẹ̀kùn fún kó wọlé wá so tó bá jó lè ní bẹ́ẹ̀ náà ló ṣe máa wọlé wá àbí kò kúkú séwu kó tó tiẹ̀ dọ́dọ̀ wa wọ́n máa ti pàwọ́ wẹ́lẹ̀wẹ̀lẹ̀ wọ́n máa ti pa ẹ lọ fáwọn ọ̀run ẹ ọ̀ọ́dẹ gate man come on go go go inside and, and lock the gate. má bínú. Hmm ta ní lọ́rẹ̀. àbí kì í ṣe oyún ló ń yọ ọkùn ẹ̀ mi ò tẹ̀ mẹ́ni tó fún ẹ lóyún. Tamilore Tamilore tó bá jẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ mo fẹ́ mẹ́ni tó lóyún ọ̀nà ẹ̀ ok. Máàmì. Uh. Mm. Ó ti bọ́ yín. Mo máa mú yín lọ meet ẹ very soon. Kì í pè mí fẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ kò fún mi nígbà díẹ̀. Ìgbà díẹ̀ ni mo béèrè. Ẹ jọ̀ọ́. Jọ̀ọ́ ọkọ mi, mo fẹ́ mi tó lórí. Hmm? Ó ṣe. political. I'm not even in this condition. You're carrying my baby for crying out loud. Please. I want you to stay. So what are you saying? That you want me to stay? I should continue as your mistress? No. I want you to stay because I love you. I want you to stay because you're the best thing that has ever happened to me. Because I want you to be the mother of my kids. Please. No. What changed? I mean, if I can remember vividly, there was a time to suffer me pay, oh, plan not to fall in love with anybody. So why now? lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà yẹn kí n tó pàdé ẹni you came into my world and everything changed I love you. báyìí <laughs> ẹni tó bá rí bí mo ṣe ń béèrè lọ́wọ́ ọmọbìnrin mo fẹ́ mọ ọkọ ẹ mo fẹ́ mọ ọkọ ẹ kò yọjú. ṣé wàá tán báyìí ṣé lèmi ti rò pé bóyá arọ kan àbádẹ́tẹ̀ kan ló fún un lóyún ni. <laughs> aṣọ wa lálùbárí ka ọmọ dáadáa báyìí ló fún un lóyún. ẹ káre ayọ̀ kọ̀ mí ẹ́ ẹ ṣe mọ mi. no no no no dìde dìde dìde wá fara wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Uh, mọ́mì èmi ló yẹ kí n máa sọ fún yín pé kẹjọ kẹ má bínú sí mi uh, torí nítòótọ́ um, tí ó bá ní fẹ́ dàbí àfojúdi ó yẹ kí n ti wá yọjú sí yín tipẹ́tipẹ́ um, ṣùgbọ́n iṣẹ́ mi ló fà á uh, mi ò kí n sí around most of the time I know that and um, ṣùgbọ́n mọ́mì ó ṣàlàyé fẹ́ tẹ̀ fún mi ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ sí ah, i. ṣùgbọ́n lílì tí mo wá máa. Um, like láì jìnnà àwọn èèyàn máa wá mọ̀ yín mà. Hmm, nǹkan tí mo fẹ́ gbọ́n gan nìyẹn ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á bá mi pọ́n yín lé. ẹ wo àrídùnnú lẹ jẹ́ fún ọmọ aráyò ní fún yẹn. Hmm, tantan tamlẹ̀rẹ̀ tamlẹ̀rẹ̀ ọ̀kàrẹ̀ ọkọ mi lójọ òmòjú lọ́sọjà mo ti ro ẹ̀fọ́ kẹ́tọ́dé so mo wò pé ṣé kí n ro àmàlà sí àbí pound yam lẹ́fẹ́. Pound yam ló like mọ́mí. Pound yam. Okay, ọkọ mi, mo bọ̀ ẹ jẹ́ sáré ṣe yẹn. Ọlọ́run má jẹ́ kára burú mọ́ nínú ilé tí èèyàn ń gbé kó dé wá síbẹ̀ kó dé pààyàn àfi kó lóun máa ṣàánú wa o. ṣé ti ẹ bí mo ṣe wà mí mọ ọkọ tí mo lè sọ. látìgbà tí ọ̀rọ̀ ẹ ti ṣẹlẹ̀ mi ò lè sùn mi ò lè díjú torí ẹ̀rù ń bà mí àbí níbo la ti ń gbọ́ wípé èèyàn kan wọlé wá ó wá pa ọmọ mọ́yàn lórí ọmọ tí kì í jáde kíkọjá àyè ara ẹ̀. Ah, lọ́ọ́ máa ṣàánú wa o. ẹ má rò ó ẹ ṣàmù condition tẹ wà lọ́run máa fi ṣó ẹ̀ṣọ́. abẹ́rẹ́ ayé abẹ́rẹ́ bí ohun tó ń mogun wá tó fa kò jìnnì yìí ó la ò mọ̀ ni àwọn nǹkan tẹ́ ẹ tún lè fi help wa nípa investigation wa àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ tó jẹ́ pé ó lè help wa. officer there is nothing i can tell you again i mean ọkọ mi kì í ṣe oníwàhálà èèyàn àbí wọn mi jẹ́jẹ́ tiẹ̀ ló máa ń lọ kò kíkọjá ẹ ẹ bó ṣe wà. ẹ ah, ah! eh, kí ló dé ṣọmọ ọmọ ẹ mọ mi dèndé dèndé. kí ló eh, ṣe dèndé. sí dèndé tí mo sọ̀rọ̀ ẹ fún ẹ eh, ọfíìsà there is a particular guy dèndé lórúkọ ẹ òun àtọkọ mi wọn jọ máa ń ṣe business papọ̀ ṣàdédé ni mo kàn rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó máa wá sí compound wa ó máa máa pariwo ó máa máa threatening wa ó máa máa threatening ọkọ mi pé kó tó máa ṣe fún mú mi dèndé ló pa tẹ́ni. okay okay okay eh. calm down calm down. interesting anything else like. Oh, ẹ ẹ jọ ẹ jọ ọfíìsà. ẹ jọ màá fẹ́ kẹ́ jẹ́ ká dànù dúró bíbá ẹbí tó mọ́ pariwo tó mọ̀ pọ̀ mọ́ lóhùn ẹ any other questions tẹ bá ní tẹ fẹ́ béèrè. tẹ bá ti rí ọkọ ẹ ẹ lè máa bí ẹ jọ ẹ bá ń fi ọmọ yìí sílẹ̀ ojú ò ní tìyàn ẹ ní bó níṣẹ́ ṣe o. all right now um, we will now take our leave. ẹ ṣe. tàbá tún ní another question àtúmọ̀ yìí sí ẹ ṣe gan mo lè ṣe asọ́nà asọ́nà wọn ò àfojúsùn àfẹnusọ ẹlẹ́jàre ọkọ mi. ó ní láti take it easy tó bá jẹ́ dẹ́yìndé ní iṣẹ́ tí wọ́n ní láti mọ ẹni tó ṣe take it easy ó pariwo sì mo rò pọ́ ọmọ ti kẹ̀ mọ́lẹ̀ níjọ́ má kó bá mi o. calm down calm down. àǹtí mi àǹtí mi àǹtí mi ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí kó sọ́dọ̀ wa ni òwà mi ni ẹ ṣe. ṣé wo ní gbàgbọ́ nínú ọlọ́run ni ó ní àwa kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè. Ah. àǹtí mi kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹni tí ó wọnú ilé wa tí ó patẹ́ ní nínú ilé tí àwọn èèyàn wà tó pààyàn mọ́ wa lára tí ó tún fi ìwé sílẹ̀ wípé òun padà bọ̀ ìpadàbọ̀ òun ò dẹ̀ ní dáa Ah, ẹ wá ní kò sí kankan tó máa ṣẹlẹ̀ ẹ wo ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí fún ara mi fún ọmọ inú mi àti fún ọkọ mi ẹ̀rù ń bà mí we are not safe èmi wò pé bóyá ká sá lọ ká fi ìlú ilé náà for now. sórí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé àwa la jẹ́ kí security wà tight tó bá dẹ̀ rọtí nǹkan táwọn detectives sọ ń gbà yẹn ó ní kẹ́ má fi inú ilé yìí sílẹ̀ ee ọlọ́run mà ló ń ṣọ̀yàn níbo lèèyàn wà nílé ayé yìí tí kò pa ni àní kọ́lọ́run gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá a mọ̀. ká má fi inú lélẹ̀ tó máa fi wá pa wá sílé àbí. kò sí kókó kan tó máa pa yín that is why i'm here àwa la máa jẹ́ kí security wa kó tight kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ṣó nígbàgbọ́nú ọlọ́run ni ọlọ́run ò ní jẹ́ a kú ọlọ́run ò ní jẹ́ a rí wàhálà ṣùgbọ́n díẹ̀ ẹ̀rù ń bà mí àǹtí mi. kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ má ro pé ń fẹ́ wá bá yín we are safe in Jesus' name. amen. tó bá lọ gbọ́ tó bá lọ gbọ́ wọ́n ti pa àwọn kan wọ́n gbọ́ jù ẹ́ lọ tó bá lọ mọ̀ ká tó bá lò mọ̀ ká ṣe. mọ́tí àwọn nǹkan láyé. ìrẹ̀nà mi ṣe. wọ́n ń ṣe ká o. àbọ̀ ń bọ̀ wá ń bó ní ṣá. Dayọ̀ Dayọ̀ àbírù wà wò lélẹ̀ odori eléke ìmàlélẹ̀ tó lọ sọ pé òun ò tí ì yẹ látànà ìdayọ̀ ọkùnrin tó níyàwó sílé pẹ̀lú oyún nínú wá fẹ́mi nìkan lẹ̀ bó mo tún fẹ́ wà lọ báyà tó yọ lọ I've been driving around since o si I won't forgive you tó bá padà padà wálé yẹn ìjà tá bá jà yẹn wàá rí o máa rí wàá ah Ọlọ́run ah okay problem. Tamilore. Oyún. How did you come about this? Kí ló ṣẹlẹ̀? Mo ti béèrè béèrè mo ti wá ẹ wá ẹ ní mo ti wá fún mi ní àdírẹ́sì bíi pé kí n wá ẹ síbi I'm going to find you here. What's going on? husband ọkọ mi ṣebí tí n bá ṣe àbí tí ó bá fẹ́ mi mo yẹ kó sọ fún mi màá tẹ̀ bẹ́ àbí kí n mọ ọkọ tí màá ṣe ó wá ní pé ó fi lélẹ̀ lọ fún mi I'm God of this pain. Tamilore. Oh no no no baby girl baby girl talk to me kò yé mi you said your husband he went away oyún Tamilore you were off men kí ló ń ṣẹlẹ̀ níbí don't get me crazy talk to me kí ló ń explain to me how did you get how did you come about this. owó nìkan la gbẹ́ mi lé ìwà ẹ̀dá la ò fi kíta sí o ẹ̀dá ayé òòró tán la mọ́ àkíyèsára ni ó jẹ́ ká mọ̀ ah. pé. mami jáde ẹ jáde ẹ jáde ah, tí mo wá dayọ̀ ilé ni mo ti ń bọ̀. lo jáde lé báyìí máa ń bá ọmọ yẹn fẹ́ jáde. lásán gan ṣé o mọ condition ẹ ni. má mi bá mi wá dayọ. amari please. ẹ bá mi wá fẹ́ ayé mi ẹ tó yọ lọ. amari calm down calm down ọ̀dọ̀ náà ni mò ń lọ Ọlọ́run máa fún wa rí ṣe ọyàn lè kọ́lọ́n má jà ṣìrìn kọ́lọ́n má jà ṣìràn ogun níwá ogun lẹ́yìn o níbo ló ti wá kọ́lọ́n má jà ṣẹ̀ṣẹ̀ gbé màmá ni o ta ló mọ bí ti ọ̀rọ̀ yìí tó ti wá. afẹ́fẹ́ ń fẹ́ rárá. ẹni tí bá ṣe jọ sọ ni. kó má ṣe bá ó fi ṣe yẹ ayé mi lóde ẹ wáyé mi lóde dáyọ̀dá. ní sùúrù ní sùúrù ní sùúrù. díẹ̀ ti bá mi dàrọ̀ ṣé oníkẹ́ wa mú mi wá ni. bàbá náà jókòó à ń bẹ wá káàkiri sí sí sí with your condition mo ṣe wà nísìn ó ní láti máa ṣe sáré káàkiri just calm down. i'm calm. ok mo ti bẹ̀rẹ̀ Dayọ̀. ẹ ti Dayọ̀ ọ̀rọ̀ ọ̀ṣọ́ àdáyọ̀. tábìlì àti ìtàlọ́ ẹ̀ ṣe tó bá ń ṣe báyìí ẹ̀ wàá máa jẹ́ condition na kuma máa bọ́ sí just cool down. Um, ibi tó wà kò lè jáde ń bẹ sọ wà lọ pé àkàwọn èrò ẹ̀ ń sìn wà á lè tẹ̀lé mi lọ síbi tó ẹrù fẹ́rù sílẹ̀ ọwọ́ kọ́ la sọ ọwọ́ pẹ̀ kí ni mo fẹ́ fẹ́rù ṣe mo lè lọ́mọ ìwà yìí. ọwọ́ kọ́ la sọ yìí. just cool down now cool down kan pariwo kan pariwo kan pariwo ni. báwo. fóònù ẹ kọ ah, mo fẹ́ pè ní ìmú fóònù mo fẹ́ pè nọ́mbà. kí lélẹ̀. tàbí lọ́dẹ̀ tàbí lọ́dẹ̀ ṣe sórí kò ní dùn mọ́ mi tí bá hàn tẹ́jú báyìí lọ bọ́ tó bá pariwo tí mo bá bí mi oh. see just keep quiet and shut up shut up shut up. Yeah. Let me tell you something just keep quiet keep quiet keep quiet. ìwọ àti dàbí ẹgbẹ́ ẹ̀yẹ wáyé àbí ẹ̀yẹ plan game ẹ̀yẹ pretend ẹ̀ fake àwa oh. ẹ̀yẹ lẹ́yìn ṣe fake wedding ẹ̀ lẹ́yìn fẹ́ra yín torí oyún kò dé dà kò dà fún mi. tí mi tí ma tún gbọ́ yé màá tì bọ̀ màá gbọ́ wọn jáde sísìn. now I'm to just your last prayer. èmi máa pa ẹ́ máa pa ẹ́ máa pọ̀ yín nù ẹ́. sí etí mo bẹ̀ sọ yìí mo bẹ̀ sọ yìí pé wọn láì. you are under arrest. you are under arrest. drop your weapon. drop it now. drop your weapon. ṣe yìí ọ̀pọ̀ ni wọ́n ní kò fọ̀bẹ̀ owó ẹ̀ sílẹ̀. Drop it! àǹtí mi. ah yé yé yé ẹ gbà mí o ẹ ẹ gbà mí o. Dayọ̀ ah. Dayọ̀ kí ni Dayọ̀ wèrè wọ mm-hmm. Dayọ̀ wèrè wọ Dayọ̀ ṣu Dayọ̀ ṣu lẹ́gbẹ̀ ẹgbẹ́ mi ẹni burúkú ni èèyàn burúkú ni kí ni mo ṣe fẹ́ pa mí sọ́kọ́ ìyàwó mi olùpàtà fún mi. Oh. ṣeré ni o. Ah, ọ̀gá o ah, lóde wọn tẹ ọ̀tàn tíbi wọn ìgbọ̀n apọ́kọ̀ everything lẹ́nu lébi. Le àǹtí mi àǹtí mi mo bọ̀. ẹ òun náà lèmi náà ṣe ni pé kí n wò ó nulẹ̀ kí n fi compare èyí tó wà ń bí báyìí ẹ the same number ló wà lórí ẹ ọmọ ìdá ẹ jẹ́ kí n pè é padà jọ ṣé yí ṣó ti wá jáde ni. rí kinní yìí but eléyìí you bad maybe it's just for them to know that at least at ẹ̀fin nǹkan call fún wọn I don't think this should make him mad àbínú ẹ̀ dùn jù ló sáré bọ́ sí gbòòrò ni ara ń tà ń wíre o àti ìfúnlógún sí inú ẹ̀ ti ń dùn ó kàn ti rí pé òun ti lógún ah mama ti jẹ́ kó rí ṣá it's not bad ó má lọ yẹ pé inú ẹ̀ máa máa dùn ládòjù ń sìn yín àwa lọ máa lọ máa fò káàkiri nígbà tó ti rí pé òun ní forty percent ẹ pé adúrú mílíọ̀nsì ńlẹ̀ fóun nìkan màmá lọ jayé ìjẹkújẹ mi ò kú ò lẹ́jà rẹ̀. lẹ́yìn ilé ni mo pinnu láti pa àǹtí mi. yé olúwa. nígbà tí lára yẹn ka orí ó tán. wípé Dayọ̀ tí gbogbo wa mọ̀ sí playboy ó lè padà níyàwó. ọ̀rọ̀ kan ni fẹ́ bẹ́ẹ̀ sọ nípa ìwà àti Dayọ̀ èmi mọ̀ pé Dayọ̀ nífẹ̀ẹ́ gbogbo wa la mọ̀ pé Dayọ̀ is a playboy ó kàn ń tún ẹni èmi dẹ̀ mọ̀ wípé contract ni wà á ti ẹjọ́ ni i mean ó ní kó pretend fún wa bí ìyàwó ẹ̀ now tell me èlò ni Dayọ̀ fún ẹ and i'm promising you one thing today i will double that for you. owó. Oh èmi ẹ wọn kò ṣe é Dayọ̀ fẹ́mi lówó kankan o lóòótọ́ mọ̀ pé playboy ni àmọ́ ó ti change Dayọ̀ ti change. ọ̀rọ̀ ẹ yé mi èmi náà mọ̀ pé òun try láti yé mi sọ́hun yé mi síbi ni ṣe èmi ṣèlérí kan fún ẹ lẹ́ni tí wọ́n bá lè sọ fún mi pé lẹ́ni ìwà fi Dayọ̀ sílẹ̀ I promise you I will give you ten million naira. ten million naira. Yes just for me to leave Dayo. ẹ̀wọ̀n kò ṣe yìí ìyẹn ló kéré jù o òun ló kéré jù àmọ́ benya jaje. tó bẹ̀yìn ajá jẹ́ òun ni wa ẹ bẹ́ẹ̀ ni mo mọ̀ pé kò tí ì ju oṣù méjì sí mélòó kan tàbẹ̀ sí fẹ́ra wa a mẹ́ fún wa nígbà díẹ̀ ẹ̀yin wa we really really love each other. really. Beni sir. Be bí wàá ti Dayo ẹ nífẹ̀ẹ́ ara we love each other. oh olùwà máa ṣe wọn <laughs> ọkọ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń sin ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi náà wò pé ah, ọmọ tó fáyìn báyìí o tó ń tẹ̀lé àbúrò mi o ah, ṣó pọ́sibú ọkọ máa deceive àbúrò mi ni bọ̀ ń lé ní ìsìn ọkọ mi balẹ̀ pé lóòótọ́ lóòótọ́ <laughs> ìwà ti dayọ̀ nífi ara yìí wàhálà ah, èmi kì í máa fẹ́ra yìí. ọ̀rọ̀ ẹ ṣe gọ́lísà ẹ ṣe. but má sọ pé mi àtẹ́sán ọkàn mi ìfẹ́ kó dàbí pé bóyá màá rí bóyá mo ti ń protect Owunju. She understand as a big brother now. Yeah? Yes, Otoni, we understand. Oh, eh? All right, that's right. no Okay. Eh, she ma drop me waju. Yeah, eh, yeah. Okay. Ma drop me. All right, sir. Tún wá yà mí lẹ́nu. Bí oyún tèmi ti ń wá fẹ́ ọdún márùn-ún, for good five years, tèmi ti ọmọ mi ti ń wá ọmọ tá a rí. Samuel ti ti lóyún fún Dayọ̀ wọ́n á decide wípé kàkà kí kó má jẹ́ sèse á fi ṣàwádà lọ. ìdí Dayọ̀ máa fi kó ogún ìmọ̀ wà lára ó tẹ́ mi lọ́rùn ó lọ nípe ogún lọ́rùn ah! ìyẹn mo fi ní màá pa tàbí lọ́rẹ̀ náà pé èmi nìkan màá lè kó gbogbo yẹn sọ́wọ́ ara mi àmọ́. ẹni àbí ni fi ń dání ọmọ ìyá kì í yá o ọmọ bàbá ni máa ń bá rẹ ní ilé. ẹ fẹ́ fi ògùn sínú ọjọ́ wa. ọkùnṣe yìí ẹ fẹ́ fi owó ẹ fẹ́ fọwọ́ yá. Oh! only thing tí mo lè ṣe ni pé kí n fi bọ́bọ́ ìkó bá Dayọ̀ kí n fi kó bá kí n pàdánù ọ̀n bíríkì Dayọ̀ lọ pa that's the only thing tí mo lè báyìí mi ṣe wà. ẹ̀gbọ́n Dayọ̀ ẹ ti mọ̀ pé èmi náà èmi náà ń ṣèyàn bẹ́ẹ̀ ok ẹ kò sí wàhálà mú wa ní ìpínlẹ̀ tí wà. all right all right ẹ̀gbọ́n ẹ kò sí wàhálà. pààyàn mo ti pààyàn mo ti pààyàn mo ti pààyàn mo ti pààyàn mo ti pa mo pa mo pa mo pa mo pa wèrè yìí. tried. What you don't know is that our eyes were on you. I'm tulu to look at the phone. I'm lè to àwọn obìnrin tó mú we have to stop it. If ah, fi ẹlẹ́jà rẹ̀ yìí dé pẹ̀lú tí nìyẹn èmi náà kọ́ ọmọdé ó nà gan ó sẹ́ẹ̀sì náà. òun náà yóò kó jẹ. Hmm ok àti ẹ̀yìn. ok ǹdẹ́ sọ yìí. wọ́n nìyẹn wọ́n wà ń pàtí tí mo ṣe last year. Eh. Eh. ṣé twins ni wọ́n ni. wọ́n ṣe twins o wọ́n jọra ni. wọ́n kọ̀ jọra ó ní kí ẹ̀kan tí mo mọ̀ tó jọ bébì ṣe tún èso ewo ní kí ló dé tí mo rí gbogbo àwọn èèyàn tó gbẹ tó gbẹ nìyó mọ kí ló tó láìkẹ ní gbígbẹ ní gbígbẹ gbígbẹ ìjáde káṣà ti ah, sórí ọwọ́. èyí tí mo sọ fún yín pé mo máa lọ báyìí eh. jẹ́ fi yín wọn. ilé mo fẹ́ fún ẹ. bí a kẹ fà síwájú èmi ò ń jẹjẹ kúrú kúrú ilé yìí ilé ìta máa jà kú ni. Ah, a máa jà a máa jà a máa jà yóò yẹ pé oníkìní yẹn gan ò ní gbà wá à ah, ilé ìkẹ. owó àtẹ́kí fẹ́ mú owó yẹn wá lábẹ́ fún mi. ẹ̀rọ ẹ̀ mo ti fẹ́ wo ọmọ kan tí mo rí pẹ̀lú eh, ní. mo ti rí báwo kọ́ ló fọ́ ìdílé bàbá mi dáadáa owó yẹn wá. ok ah. ẹ kó yẹn pọ̀ jù ẹ kó má ṣe kéré omi ìfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o insurance. ọmọ ìyá kìíyà o ọmọ bàbá ni máa ń bá ẹni ṣẹ́bi gbẹ̀yìn o máa ní lọ́kàn pẹ́ẹ́nìkan máa ní ṣe é àfitán lọ́rùn má máa kó nìyọ kó nìyọ lọ́wọ́ wọn ni òwe ayé kìkì ọ̀rọ̀ nínú. wọ́n gbàgbé ìwà o láì mọ̀ pé ìwà ló bá ṣe bẹ́ẹ̀ rí ilẹ̀ o ẹ̀rí gbẹ̀yìn o. Um, detective, she said, right? Anyway, but do you know you are at your office. Oh, I don't know. I think it's confidential. Anyway, okay. Go see her. Let's see what's up. Okay. Okay. Ada. Hmm? How are you? Yeah, I'm fine. Ẹ kú iṣẹ́ takuntakun. Àwa nìyẹn. Um, detective, um, ma bínú pé mo láti pe private uh, meeting yìí sí irú corner by but um, it's very important náà ló ṣe jẹ́ kí ní ká wà ní privately ní bíbá. Okay. Um, detective, a ti jọ tipe, tipẹ́tipẹ́ and there is something that I want you to do for me. I want you to fake my death. But why? Hmm. Àwọn ènìyàn kan fẹ́ pa mí. Yes. Ó dàbí ìgbà tí wọ́n ń lépa ẹ̀mí mi. Mo dẹ̀ ti dọ́gbọ́ndọ́gbọ́n láti wá àwọn wo ni wọ́n ń lépa ẹ̀mí mi. Mi ò mọ̀ kò yé mi. Bọ̀ kó má wàá di wípé ọwọ́ wọn á ká mi tán kí n tó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ tó mo ṣe wò pé let me fake that death. Wọ́n á lè relax. Ojú tiwa náà á lè gbélé báyìí láti rí aṣebi. And I don't know, can, can I trust you on this? Oh, madam, why not? Uh, I know I can always count on you anyway. Do you know mo ṣe ní pé ká sáré ní this private uh, meeting? No problem. Um, láfikún, màá feki kí ẹ bá mi máa ṣọ́ activities àwọn nieces mi. Mo fẹ́ kẹ́ bá mi fojú kẹ́ mi fojú sílẹ̀ lára wọn gan. Gbogbo tó bá I want you to take every bit of it mo ní láti mọ gbogbo tó bá ń ṣe at every time. okay. Eh, um, detective i will be very glad tẹ bá lè ṣe lè fún mi. oh no problem. ẹ ṣeun ẹ ṣeun well that, that will be all for now. okay. and um, màá tún pè yín. alright. Eh, mo kàn mọ̀ pé eléyìí tá yìí we just have to be it has to be face to face. alright no problem madam. alright. alright ẹ tẹ́kẹ̀. ṣé mo dúpẹ́. thank you very much. ọmọ ìyá kìíyà o ọmọ bàbá ni máa ń bá rẹ ní ṣẹ́bi gbẹ̀yìn o. let's go. okay everything's okay. yeah other face. ọlọ́run bá máa kó nìyọ kó nìyọ lọ́wọ́ wọn ni òun ẹ̀ráyé kìkì ọ̀rọ̀ nínú. Woo! <laughs> Sorry, sorry, sorry, sorry. Easy. ẹni ẹ fẹ́ rí mi. yeah madam reason tí mo fẹ́ fẹ́ rí yín ni pé um, nítorí news yẹn Mr. Shey wọ́n dàtí lọ arrest the first thing tomorrow morning. kí ló ṣe? Àṣàkẹ́ ní ìgbà tí ọmọ ọ̀dọ̀ Dayọ̀ kú a rí ní agbègbè yẹn yes same thing ní ìgbà tí Dẹ̀yìndé kú a tún rí again ní agbègbè ibẹ̀ and madam a lè máa wo suspect kókò máa roam about the street tala tún mọ̀ tó máa pa next. Um, detective ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tẹ̀sán lóòótọ́ wípé a lè fi suspect sílẹ̀ kó máa roam about the street yes I agree with you but at the same time tá a bá ní ká mú ṣe yìí sìn ó ṣeé ṣe kó dìfẹ́ǹdà rẹ̀ tó bá dẹ̀ ti dìfẹ́ǹdà rẹ̀ á jáde tó bá ti wá jáde òun náà ti wá mọ̀ pé wọ́n ń ṣọ̀hún lọ́tún wọ́n ń ṣọ̀hún lọ́sì ìwà abu tá a fẹ́ ká mọ́ lọ́wọ́ aburú tá a fẹ́ ká mọ́ lọ́wọ́ á ní rí mọ́ then a tún need láti fojú sílẹ̀ dáadáa to be sure that Dayọ̀ fúnra rẹ̀ gan mọ́ ń pa ẹ̀ aláti wà sure pé wọn kì í ṣe accomplice and all of that we have to be sure ẹ má ti arrest ẹ ẹ jẹ́ ká ṣọ́ wọn dáadáa ènìyàn kàn burú ni i mean kí ni mo ṣe fún wọn tí wọ́n lépa ẹ̀mí mi hmm. everything i have done for them is kọ́kọ́ kọ́ fi wà òkè láyé wọn ni èmi náà kàn ìṣòro pé i'm just i'm so good to these people and why they want me dead i can't explain it i don't know why after all i've done for them. anyway madam a máa fi sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé. ó oh, oh, oh, better but a nígbà tí máa ṣàkíyèsí ẹ gidi gan. nítorí wípé ó tún lè ṣẹlòmí ń jàǹbá. ah of course of course i agree with you yẹ wá important tó ló ní jàǹbá ni ẹ bá mi máa ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ kó tó tó ṣe jàǹbá fẹ́ lómi. no problem madam. ẹ ṣe gan ni mo dúpẹ́ ẹ mọ nǹkan tó jẹ́ kí mi drop ẹ síwájú. all right no problem. all ṣe yìí o ṣe yìí tán lórí ogún ológun ní ohun jẹ́ wípé tó bá béèrè wọn fún ẹ wọ̀nbílíkì wọ̀bìà so after seeing the will mo get so desperate tó fẹ́ pa gbogbo àwọn ènìyàn dànù including your whole family are you alright did you suddenly go mad no because orí òtí yà wèrè ṣèyí tó o bá yà wèrè you will not do all of this nítorí kíni sẹ́ni tó bá dọ́ tó bá dọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ madam madam no problem. ẹ ṣì bẹ̀ ọba kò fún mi náà ọba fún ayọ̀ ní tèmi ó bẹ̀rẹ̀ bí yóò mọ̀ èyí burúkú apààyàn àfojúwò ah. ah, kò woko. iṣẹ́ ah, kí lè wẹ̀. pẹ̀lẹ́ mẹ́ta pẹ̀lẹ́ pẹ̀lẹ́. pẹ̀lú oyún. jókòó jókòó jókòó ti dúró jù o ti dúró jù jókòó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bá mú mi wá fún pẹ̀lẹ́ àwùjọ lẹ́hìn lòlò ló wà òkè ló wà òkè ṣọ́ọ̀kì ni ṣọ́ọ̀kì ni it's she's fine pẹ̀lẹ́ ta mí lọ́rẹ̀ ah! ló bá mi bomi wá fún ṣọ́ọ̀kì eh. ni pẹ̀lẹ́ ìwọ náà tó ń trẹ́sìn lẹ́bẹ̀ yẹn you are supposed to let your husband know. tó bá ti kan wípé èèyàn ń trẹ́tìn èèyàn you have to be careful next time torí ó ń burú ó ń burú bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ah ọ̀rọ̀ yìí mà tóbi mi ò rírú ẹ̀ rí tọ́ máa sọ pé àkì fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ àìmọye ohun tó ń ṣẹlẹ̀ tó yẹ pé a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ bí ṣe bẹ̀rẹ̀ nìyẹn kó tó wá dà kó bá kó tó dà á kun òun ló ṣe jẹ́ wípé ó yẹ kí ìwọ náà ti wọ ẹni tó máa sọ fún pé báyìí báyìí ni lágbájá sọ o ẹ bá mi wò ó ó lè máa fi ṣeré tó bá mì ní ẹ̀kọ́ ok òun náà kan ló wá mì ní padà wá mì ní sìn you understand torí ìjọ mi ẹ wà very careful. Mommy, hmm. kí ni mo fẹ́ ṣe. no ẹ ti gbàgbé pé gbogbo ìgbà yẹn èmi ò pé èèyàn gidi lọ kò ṣe yìí àti pé wọ́n sọ fún mi pé àwọn fi ń test mi ni. mi ì dẹ̀ ṣúọ̀ bóyá òótọ́ náà ń test mi àbí wọ́n mi ì dẹ̀ fẹ́ jẹ́ ẹni tí ó da àwọn ọmọ ìyá méjì rú nítorí ẹ̀ ni mo ṣe dákẹ́ àbí. Hmm, I understand and you have done very well ẹ bó ṣe dáná nìyẹn but síbẹ̀síbẹ̀ náà máa fọ̀rọ̀ lọ àwọn èèyàn tó bá ti jẹun tó ṣe ẹ́ ní kàyéfì àbúrò mi ò yẹ. ṣàánú mi jọba mi gbé ẹsẹ̀ yẹn sílẹ̀ orí ọmọ ló gbé sí thank you my dear ah! orí ọmọ ló gbé sí. ẹ ṣàánú mi ọmọ tí ò tí wáyé ìlẹ́jàre my dear uh, so uh, for now ẹ̀yin hold on to your forty percent and um, for my baby tó wà nínú yín mo ti bá lọ́ọ̀yà sọ̀rọ̀ o ti ṣe gbogbo dọ́kímẹ́ǹtì yẹn mi sọ fún pé bébì mi twenty percent ló ní the forty percent tó yẹ kí ṣèyí gbà i am holding on to it in fact ní in, fact this is the last time tèmi fúnra mi ti máa play god with will because kò ń ṣe ohun tó dáa rárá i can't be playing god with will you understand so ibi tó ń wá yẹn kí n tó mọ nǹkan tí màá ṣe sórí ọ̀rọ̀ ẹ̀ màá sì bá kó forty percent ẹ̀ dání ká máa fi mọ́ ohun tá a and mo fẹ́ kẹ́ relax ẹ dẹ̀ wá jọ nítorí ọlọ́run ìkéde rẹ̀ tẹ́ ẹ̀ sanwó fún rárá. ẹ bá mi bí mẹ́ta. ẹ jẹ́ kó pé mẹ́ta mo fọlọ́run bá bẹ̀yìn. ìdí ni pé mi ò lọ́mọ láyè. ẹ ṣàánú mi mẹ́ta ni mo fẹ́ lẹ́ẹ̀kan ṣù. mọ́mi mẹ́ta tán. ẹyẹ bẹba yín. Ah, mélòó ni mo bí mi ò bímọ ṣé báwọn tí mo bí náà ló fojú rí àti ṣèyí àti dayọ̀ òǹgbà tó wọ́dẹ̀ dé wọ́n pé mẹ́ta níwọ̀n wá bá wá bí mẹ́ta fún mi ó di mẹ́fà kí ló ṣẹ̀yìn mi kí ló gbogbo àwọn nání ayé ni màá pè ó yá ṣìṣe máa tọ́sẹ̀ rè tí màá máa tọ́ mọ̀ má jẹ́ báyìí lọ́dọ̀ ìwọ nìkan bíi mẹ́fà ni. kò sí wàhálà agbára ọlọ́run ká. tó bá lọ pọ́ wọ́n ti pa àwọn kan wọ́n gbọ́ jù wẹ́ lọ tó bá lọ mọ̀ ká ṣe tó bá lò mọ̀ ká ṣe. mọ́tí àwọn nǹkan láyé. ìrẹ̀nà mi ṣe. wọ́n ò ṣe ká o. àbọ̀ ń bọ̀ wá ń bó ní ṣáá àbọ̀mọ̀ wa mú oníṣẹ́ bó ṣe ń sọ náà ń gbọ́ bó ṣe ń rìn náà ń rìn bó ṣe ń bò nọ́mbà ẹ̀ fún àfi tó bá kú ò lábẹ́ ayé lẹ́sàn òní bá ẹ̀ kílẹ̀ wí lẹ́sàn òní. lẹ́sàn òní bá ẹ. jàgàdà jàngàdà jàngàdà jòngòdò jòngòdò jòngòdò jàngàlà tó ń ṣe máa rántí ẹ̀san ẹ̀san ó padà kẹ́yìn o jàgàdà jòngòlò tó mi ṣe ó fìgbà gbogbo ṣe bí sáyẹ fìgbà gbogbo ìhùwà ibi wọ́n ti o wọ́n ti o pẹ́ sọ́nbọ̀n wa o.